kí a farabalẹ̀ kí a gbọ́ àdúrà ìgbàláàyè láti wọ aṣọ sílìkì nítorí àìsàn ara ẹ jẹ́ kí a gbọ́ àkórí àti tuntun ilẹ́ẹ̀kan sí ìgbàláàyè láti wọ aṣọ sílìkì nítorí àìsàn ara àná àpẹẹrẹ aláàrin ìpé òjíṣẹ́ ọlọ́ọ̀tọ̀ lọ́la ilé ìwòsàn gbà á gba zubar àti abdulrahman ibnu af rọ̀díọ̀lá láyè láti wọ aṣọ sílẹ̀ nítorí pé àìsàn ara ń gún ṣe wọ́n ẹ jẹ́ kí agbọ́ àdìsí lẹ́ẹ̀kan sí ìgbàláyè láti wọ aṣọ sílẹ̀ nítorí àìsàn ara àná ọ̀sọ̀díọ̀lá níròyìn pé òjíṣẹ́ ọlọ́run sọlọ́lá àlébọ̀sọ́lá ń gba zubair àti abdulrahman ibnu af rọ̀dí ọlá láyè láti wọ aṣọ fúlìp nítorí pé àìsàn ara ń hún ṣe wọ́n bùkọ́rí àti muslim ìgbà wà náà. ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ọpẹ́ ni fún ọlọ́run ọba nínú ìbánisọ̀rọ̀ pàárọ̀ yìí tí a máa ń ṣàlàyé ṣókíṣókí nínú àwọn hadith tó wà ní Riyadu Salihin ti gbogbogbò ibi tí orí ọ̀rọ̀ tí wọ́n ń sọ tí a ṣe bọ́ sí ni báàbù jawazi lókèlè hariri imam bihi hakama wíwọ ìgbàláàyè wíwọ aṣọ àríìrí tí a mọ̀ sí sílíkì tánàbí ti ṣe léèwọ̀ yẹn fún gbogbo ẹni tó bá ṣe wípé ó ní àìsàn kan lára bóyá ara yúnyún àbí àwọn àìsàn náà kọ́lọ́n kó ṣàánú wa ara yíyún náà ni ìṣe hukú akàmà bí wọ́n ti kọ́ ń bì. Ah, Anas radiyallahu anhu kìí ṣe Anas Anas torí tí wọ́n bá ní Anas ó ti ń túmọ̀ ọmọ ènìyàn ṣùgbọ́n orúkọ ẹni ni Anas radiyallahu anhu kọ́lọ́n bá ní yọ́nú sí. Òun ló sọ pé rakhasa Rasulullahi sallallahu alayhi òjíṣẹ́ ọlọ́run tí ìkẹ́ àti ọlọ́run ń bẹ fún ó ṣe ẹ̀dẹ̀ ó ṣe kí n la pé ó ṣe ẹ̀dẹ̀ fún sàábì kan tá à ń pè ní azubair àti sàábì kan tá ń pè ní abdulrahman bunu auf àwọn méjèèjì sàábì tó ṣe pàtàkì kan tí ó pàtàkì ṣùgbọ́n wọ́n ní àwọn mọ̀nàkì wọ́n ní àwọn ìròyìn kan tí kò ní àní ṣàlàyé yẹn láàárọ̀ torí yóò gba àsìkò ànábì gbà ó ṣe ní ó ṣe ẹ̀jẹ̀ fún tàbí tá sí azubair àti abdulrahman buna auf pé kí wọ́n wọ aṣọ àríìrí fún àìsàn kan tá a mọ̀ sí ara yúnyún bóyá bí kúrú náà ni o àbí tó ṣàyíyàn lára níbi ọgbà fún ọmọ táfàkùnà alẹ́ Bukhari àti Muslim ló gbà wá láti wo àìsàn yẹn nínú hadithi arígbọ́nbẹ̀ pé in tó lè mú ọkùnrin wọ aṣọ sílìkì tàmọ̀ sí aṣọ àríìrí yẹn tàbí aṣọ aláàrí yẹn tàbí ṣàlàyé sẹ́yìn yẹn òun ni bóyá ó wọ̀ nítorí àìsàn ara yíyún kan tó ń dà láàmú ọ̀lànàbì ṣe rúkṣọ̀ ó ṣe ìgbàláàyè níbí fún wọn láti wọ̀ àkíyèsí pàtàkì ó ní wípé ó ṣeé ṣe kéèyàn lọ gbọ́ irú hadisi kó wá tẹ̀síwájú láti sọ wípé àwọn nǹkan tọ́lọ́run ọba ṣe léèwọ̀ bóyá láti inú Quran tààrà tàbí látòrí ahán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam súnà rẹ̀ téèyàn bá fẹ́ fi ṣèwòsàn ìgbàláàyè wà èèyàn lè lọ tẹ̀síwájú láti sọ bẹ́ẹ̀ àpẹẹrẹ ni kó sọ pé a lè fi ọtí gbogbo ń tá àwọn ọmọ jẹ tí ń gún yàn ń ríra yẹn a lè fi ṣèwòsàn ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àti karú àti láàárọ̀ inú akọ́ndùn àwọn ti sọ pé làlúrí nìyẹn ọ̀rọ̀ yẹn ò wọlé o yẹn ló fà tó jẹ́ pé yẹn gbọ́dọ̀ jẹ́ onímímọ̀ téèyàn bá jẹ́ onímímọ̀ nǹkan téèyàn ó bàjẹ́ nídìí ẹ̀sìn yóò pọ̀ ju nǹkan tí ó tún ṣe lọ tó bá lọ fira ẹ̀ sípò ẹni tó ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ẹgbẹ́ ojú ọrọ̀ agbáàdì ní ìsìn yóò kàn sọ pé ó fi hàn pé a fọtí a fi lo oògùn a lè jẹ ẹran ẹlẹ́dẹ̀ ẹran ajá a lò láti fi ṣe ọ̀rọ̀ yẹn ò wọlé o màmá àpẹẹrẹ yọ kan wá nú ẹ̀ irú mi wọ́n béèrè lọ́wọ́ ànábì gangan pé ọtí yẹn a máa ń fi ń ṣe ànábì ní ó ń gan fúnra àìsàn òun gangan fúnra ara rẹ̀ kí ló pé àìsàn ṣùgbọ́n òun ní mọ̀pá náà níbi sọ̀rọ̀ lórí ọdún yóò kàn fún ọrọ̀ ọ̀rọ̀ ẹni yóò mú wádà rẹ̀ àdábì sì sọ pé olúwa ni kò fi ìwòsàn àwọn ìjọ omi sí nǹkan tó ṣe léèwọ̀ fún wọn ó fi hàn pé aṣọ àríyìnrí yìí ní ìsìn kò sí nínú àwọn nǹkan tó ṣe léèwọ̀ fún àìsàn ara yín nìyẹn olànàbì ti sọ yẹn lọ́pọ̀ so gbogbo nǹkan tá a bá ti rí tó bá ti lè jẹ́ haram èèwọ̀ kò lè dẹ̀tọ́ àyàfi kárẹ́rì tó sọ dẹ̀tọ́ nítorí ìdí kan àbómẹ̀kì tí ọlọ́run bá sọ pé kì ní èèwọ̀ ni ànábì ṣàlàyé pé kì ní èèwọ̀ ni ẹnìkan ò lè sọ dẹ̀tọ́ nítorí nǹkan kan àyàfi kí ẹ̀rí wà fún pé nǹkan yẹn lè dẹ̀tọ́ irú rẹ̀ lè lè tẹ́rí wà fún ilé mọ̀rọ̀kú tí wà ṣùgbọ́n gbogbo ohun tó bá ti jẹ́ ẹ̀tọ́ àìwá ẹ̀rí fún pé kí ló sọ dẹ̀ tọ́ ẹni tó bá fẹ́ sọ nǹkan yẹn dèwò láàbèèrè kílẹ̀ rí tó fi ló jẹ́ èwò àpẹẹrẹ afẹ́ràn èèyàn jíjẹ lọ́dọ̀ wa ẹnìkan ní àbá ẹjọ́ kílẹ̀ rí pé a máa jẹ yán o irú ìbéèrè yẹn ó ṣàfihàn àìmọ̀kan ẹni tó ń béèrè ìbéèrè yẹn torí pé ọlọ́run kò dárúkọ gbogbo nǹkan ẹ̀tọ́ tán nù kùránì tàbá ní ká dárúkọ oúnjẹ nìkan tá ń jẹ nílé ayé ṣé kùránì gangan bó ṣe tó ń só lè gbà lọ́dọ̀ ara wa níbí iṣu àwọn oúnjẹ tá a lè fi iṣu ṣe iṣu fún rẹ̀ a lè jẹ a lè fi ṣàtàrú a lè fi ṣe kọtán a lè fi gúnyán oríṣiríṣi nǹkan méjì a lè fi ṣe ó pọ̀ iṣu nìkan ká tó bọ́ sórí ẹ̀jẹ̀ ká tó torítorí náà gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan tó bá jẹ́ èèwọ̀ Kùránì ó sọ níbi ìlú ṣàlàyé àìbẹ̀rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ kí ló wá dé ẹni ilé yìí ò já ń gun sí ànábì gun mọ́tò ni tẹ̀báwọn yẹn wọ́n ń sọ bẹ́ẹ̀ wọ́n ti dá ànábì gun káà sáànábì gun aeroplane ṣé wọ́n gun aeroplane lọ́mọ́ta nígbà ayé ànábì àbí tí wọ́n lo microphone àwọn ìbéèrè yìí ṣe àfihàn àìmọ̀ kan ẹni àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ kùránì ò ní máa sọ wọ́n àyàfi tó bá yẹ lè mú ìrújú wá àti tó bá ṣe kí ni tó lè mú ìrújú wá ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ ìwọ̀ yẹn ni kùránì ó máa sọ ìlànà bí ó máa ṣàlàyé torí fáwọn yẹn ò pọ̀ rárá ló dá jẹ́ ká mú ẹran jíjẹ ẹ wo bẹ́ẹ̀rẹ̀ ṣe pọ̀ tó láyé lẹ́yìn olóyìn bẹ́ẹ̀ dárúkọ tánú àwọn ẹran tí ó jẹ́ tọ̀ jíjẹ ṣùgbọ́n èyí tó jẹ́ èèwọ̀ ni kùránì ó kàn rọra sọ jẹ́ mú kan wá tó lè ṣàjòjì sí fliwansi tí a pé gbogbo àwọn ẹran abìjà tẹ́bà náà bí ṣe ṣe léèwọ̀ gbogbo kúlì dìínà bí mínà síbà wà kúlì bí nìkìlábí mínà tuyó ànábì ṣe léèwọ̀ gbogbo àwọn ẹran abìjà tí wọ́n ní ìkànnà tí wọ́n fi ń fẹ̀ràn ya àti gbogbo àwọn ẹyẹ tí wọ́n ní ọ̀gàn tí wọ́n fi ń gbé nǹkan in tó sọ àṣà di èèwọ̀ fún mùsùlùmí àti jẹ nìyẹn in tó sọ igún di èèwọ̀ fún wa láti jẹ nìyẹn torí pé wọ́n ní ọ̀gàn ohun tó sọ ẹ̀lúùlú di èèwọ̀ fún wa láti jẹ nìyẹn torí lọ́gàn tó ń gan máa pa ẹ̀ràn ẹ̀ràn kó máa ń pèkúté yóò hẹ́n tó sọ dé èèwọ̀ ni

ẹni tó lè mú wá sí kankan nú ẹ̀ irú ẹ̀ ló fà tó jẹ́ pé mùsù ta à ń pè lólógbò tá àlejẹ́ toró náà ní èékánná tó ń ṣe kíni ó fi mú ẹran tó sọ dé àbìbí ni tó fún wa ní ọ̀rọ̀ rẹ̀ nítorí náà tọ́lọ̀n bá ti fi nǹkan léèwọ̀ kò gba ẹnu ẹnikẹ́ni kò sì sí sọ nǹkan yẹn dẹ̀tọ́ àyàfi kó rí ẹ̀rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo tọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ tọ́lọ́run ní wọn dákọ̀ ilé ẹ̀tọ́ ilé ẹ̀tọ́ gẹ́bọ́lọ́ ṣe sọ́nù àní wípé ó wà lẹ́ni ìkọlákọlákọ máa fi àrùbí jẹ̀mí à ọlọ́run òun lòun dá fún yín gbogbo tó ń bẹ lórí ilẹ̀ ó fi hàn pé gbogbo tó ń bẹ lórí ilẹ̀ pátá ẹ̀tọ́ wa nínú rẹ̀ àwọn àfáà ìfàyọ tó fi hàn pé nìkan wá béèrè pé kí ni ìdájọ́ yẹ̀pẹ̀ jíjẹ wọ́n ní ọlọ́run ní kọ́lákọ́lákún máa fi àkùnjẹ̀ tó ń bẹ lórí ilẹ̀ àṣelẹ́tọ̀ fún yín kó mìíràn pé ilẹ̀ gangan àlè jẹ́. ajẹ́ pé gbogbo tó wà lórí ilẹ̀ ẹ̀tọ́ ni àwọn tí ò wá ní jẹ́ tọ́ ń bẹ̀ ní kùránì sọ yìí òun làná sọ fún wa torí orí ilẹ̀ ní kíni wà ẹkùn oníkìnìún àmọ̀tẹ́kùn mùsù gbogbo orí ilẹ̀ ni wọ́n wà orí ilẹ̀ làwọn àṣà wà ọlọ́run eléyìí ṣẹ̀tọ̀ ànábì ní eléyìí kì í ṣẹ̀tọ́ ṣùgbọ́n àwọn yòókù yẹn ẹ̀tọ́ ni ẹni tí ó wàá sọ pé kì í ṣẹ̀tọ́ òun yóò lẹ́rì wá tó sọ nǹkan yẹn di gíní tó sọ dé rẹ̀ ṣùgbọ́n táwọn bí ní ẹ mọ́wọ́ ọṣọ àríwí ní tó wá ní tí ara bá ń yúnyàn ó ṣe ẹ̀dẹ̀ ẹ̀dùkan ni ó ṣe ẹ̀dẹ̀ lórí ìyẹn fún ta ni abdulrahman bọ́nà áwọ̀ àti sàdétà mọ̀ sí azubair ó ṣe ẹ̀dẹ̀ fún wọn lérí ẹ̀ kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ilé ìṣe pàtàkì gan wá wa mùsùlùmí lónìí torí pọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ ń ti bá ń sọ rẹpẹtẹ o rẹpẹtẹ gan ni o ẹ lọ fi stout ẹ fi rẹ ẹ lọ fi ṣìnáàpù ẹ rẹ ẹ ògógóró ẹ rẹ kínní kò o rárá bó ti wulẹ̀ kó máa. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والدين اللهم اهدنا وسددنا السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة àyẹ́nà ó ṣeé ṣe kó jẹ́ pé òun wọ́n pè ní kòkò ní Yorùbá lẹ́nu àwọn àpá àwọn máa ń tú sí ìkòkò fún wa ìkókò wọ́n máa ń so àjẹkùn wọn ìyẹn ànábì ìdílé gbogbo àwọn ìlú náà ti ṣe ń pẹran jẹ tó bó ṣe burú tó ẹ̀rí ní ìlú ńlá ń sọ pé ẹni tọ́lọ̀ ń sọ tánà bí wílò fún kìí ṣe táwà rẹ̀ ẹgbọ́n òun ní ẹ̀rì náà ti sọ pé tóbìnrin wọn bá ní ìsun ẹ̀jẹ̀ bí wọ́n ṣe tún yẹ ò sínú ìwé wọn ìyẹn ni ẹ̀jẹ̀ aládà nǹkan oṣù àtòun àtàṣọ tó wọ̀ àti ibi tó jókòó sí àti ibùsùn tó fi sùn gbogbo ẹ̀ di àìmọ́ pátápátá ọ̀nà lè fọwọ́ kàn ní ìbá fọwọ́ kàn ó dẹ̀gbin kò ní nírun ìgbà tó dorí ànábì sọ̀rọ̀ máa lè wà dánú kò òun fúnra ẹ̀ ó mọ́ bẹ́ẹ̀ bá fọ́ kan èèyàn kì í ṣẹ̀gbìn kì í ṣẹ̀gbìn fún rẹ̀ aṣọ rẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá fọ́ kan aṣọ kò sí nǹkan kan ẹ̀jẹ̀ yẹn nìkan ní ṣùgbọ́n òun ò dẹ̀ lè kírun yóò tàbá yóò lù fọ ẹ̀jẹ̀ yẹn ni ṣùgbọ́n tẹ̀yìn bá fọwọ́ kàn kò sẹ́yà àìmọ́ bẹ́ẹ̀ ibi tó jókòó sí ìyá lè jókòó sí ẹ̀wọ̀n kan bẹ́ẹ̀ ẹ̀wọ̀n gẹ́gẹ́ àlàyé táwọn afá ṣe ìtọ̀ tó bá kán sáwà lára kíláàsì sí àpò mi ṣàánú nígbà ayé àwọn Yẹ̀húdí àwọn àfáà ṣàlàyé pé kò rí bẹ́ẹ̀ o òkúta lẹ́ẹ̀sì gbó síbẹ̀ ó ṣẹ̀jẹ̀ ìgbà náà ló tó mọ́ tó bá kán sáṣọ ẹ́ẹ̀fì abẹ ẹ́ẹ̀fì gé ibi tó kán sí nkó ní tẹ́ẹ̀dá mi sí nígbà tí wọn ọlọ́run ò ní gbà lọ́dọ̀ tí wà ní ìdí omi dẹ̀ ẹ̀wì tọ́lọ̀ ń sọnù tọ́lọ́tù ń bá kọ̀rọ̀ téèyàn bá ṣẹbọ tí mùsùlùmí bá ṣẹbọ ń sìnkú yóò gbé egún fún àpẹẹrẹ àbólọ bá wọn ṣe yé paripa kí ló ti dà ó ti dẹ̀lẹ́bọ̀ ǹjẹ́ ó lè di mùsùlùmí padà mọ́ bẹ́ẹ̀ ni ó lè dà yóò wẹ̀ ní islam padà iṣẹ́ aṣáàdù aláìláìlálá wádà aláṣẹ̀ríkálá wá aṣáàdù anna muhammad abdul rasul musa kò wọ́ọ̀kì musa kò ṣe dínì kò wọ́ọ̀kì kò rí bẹ́ẹ̀ ọlọ́ni fakùtúlù dáàlìkùn khayrun lakum inda bari'ikum fataba alaykum gbogbo àwọn tó bọ òòṣà ń gbà yẹn ànábì Musa ọlọ́run sọ fún wa id qala Musa liqawmihi ya qawmi innakum zalamtum anfusakum bi-ittikhadhil ijla fatubu ila bari'ikum faqtulu anfusakum ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم

tàbá ronú sí ó lè jẹ́ dìbẹ̀ ṣùgbọ́n kò láti yẹn kankan mọ́lẹ̀ òfin tọ́lọ́wọ́n ọba ni kó ṣòfin tiwa ní ká tẹ̀lé ìjọ ń pè nígbàgbọ́ ni òfin míì ńgbà míì gan lè mọ́ tẹ̀ nítumọ̀ sí ata wáìn ìmí ìwà tánà ó ní ká ṣe ilé ìkámọ́ ṣe ilé ilé ìgbà ló yẹ ká ṣe kò ní áàlì múnú àbí tọ́ọ̀lì tó bá yẹ gbòòrò òní láyé ànábì wọn mọ́ sábà bí ń jẹ ṣé ó wà náà wọ́n wọ́n ti sí o ó ní ìsàlẹ̀ ló yẹ ká máa fomi pa ṣẹ̀fẹ́ àní fọ ẹsẹ̀ mọ́tàwá tí wọ́n bàtà yẹn ó ní ṣùgbọ́n ànábì òkè ló máa ń fomi ra kò ní fomi ra abẹ́ ṣẹ̀fẹ́ àwọn sọ pé sàlẹ̀ ló dọ̀tí ó ní rárá ó ní ẹ̀rí pé kì í ṣọgbọ́n orí ò ní wọ́n pè lẹ́sìn ṣùgbọ́n ẹ ṣe báyìí ẹ mọ̀ ṣe báyìí ìjọ ń pè ní islam yẹn

lórí àti títọ́ bí i omi. Láwọn wọn dàbí ìlú àti ọmọ lọ sí ọkọ lórí ọlọ́sọ̀ yẹn tó lówó ti fún ọ̀sán rẹ̀ ó dàgbà sórí ìwà ló ń dàgbà lórí ẹni gbogbo ẹ̀ lọ́nà mẹ́ta. Ẹlẹ́dẹ̀ tí bàbá yẹn sọ pé ìdíjọ́ fi ní ká mọ̀ jẹ ni pé ó bá wa wá omi ó fi mú túlẹ̀ adẹ̀rí pé ó fi mú túlẹ̀ lónìí lóòótọ́. Ṣé nígbà yá ànábì ló bá wọn wá omi ni àbígbà yìí Mùsá? torí tó yẹ káàkọ́ bẹ̀ ní pé ayé mú fagan ní òfin ẹ̀rì inú májẹ̀mú láìláìnú bíbélì èèwọ̀ gan lẹ́lẹ́dẹ̀ jíjẹ bẹ̀ ẹlẹ́dẹ̀ jíjẹ látàyé mú fagan èèwọ̀ ni ọgbà ayé ànẹ́bùwà Muhammad èèwọ̀ ni ìtọ́lọ̀ ń sọ ní pé fọ́rí mẹ́tàlẹ́ ìkùnlẹ̀ mẹ́ta aṣẹ́léèwọ̀ fún yín òkú ìgbètè ẹran kí ni wọ́n ń pè lókùn ìgbètè ẹran tó kú fún rárá rẹ̀ àmọ́ tó bá ọkàn dédé kú ni wàdámù àti ẹ̀jẹ̀ ẹ ò lè jẹ ẹ̀jẹ̀ ẹ mọ́ jẹ̀jẹ̀ dọ̀ngbọ̀rọ̀ kárí ilé ẹmọ̀ àwọn kan wọ́n máa lọ ń gbé ẹ̀jẹ̀ wọ́n wá tó bá ti kí wọ́n á sí wọ́n á là bí ẹ̀dọ̀bá ìwọ̀ ní àlè jẹ́ wà láàlè lè bẹ́ẹ̀ náà ni ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́run sọ dí kankan fún wa nínú Quran anábí ò sì sọ dí kan pàtó ee kò sọ fún wa pàtó ìmọ́gbó fi mú túlẹ̀ wọ́ mi mi ò máa ìgbà tí wọ́n wó mi láyé Músá ayà rẹ̀ wà ní Quran wà ìdí tásọ̀ Músá lè kọ́ omi hì fàkúrì náà àṣọ kàlẹ̀ hajjar fàǹfàjárọ̀ nínú ìtìmọ̀ta àṣírọ̀ta àìyàn kọ́dí àálìmọ̀ kúlù náà sí mẹ́ṣọ́bà ìtọ́lọ̀ sọ nùkúránì ẹ̀ nígbàtí rántí nígbàtí wọ́n sá ń wá omi fún àwọn èèyàn rẹ̀ nígbàtí wọ́n rìn lọ nínú aṣálẹ̀ tí wọ́n kò ní Egypt bí wọ́n lọ sí Philistine àwa sọ fún wípé fi ọ̀pá ọwọ́ rẹ̀ máa àpáta ìṣẹ̀lẹ̀ rú méjì láti jáde lára àpáta kọ́dí àlímọ̀ kúlù náà sí mẹ́ṣọ́bà ìran kọ̀ọ̀kan mọ ibùmúmi rẹ̀ torí pé ìran méjìlá ni wọ́n ìṣẹ́lẹ̀rú méjìlá ìfúnnata ashraf àyìnà ló jáde ìgbà ayé ànábì tí wọ́n ń wá omi sallallahu alaihi wa alihi wasallam tó mi ò tó kékeré tí wọ́n rí tànábì bù sọ́wọ́ ànábì darí ọwọ́ rẹ̀ kodò àdìsẹ̀yìn wà lọ́sọ̀ ìbùkọ́rí omi sì bẹ̀rẹ̀ sí ṣàn jáde látòrí ìka ànábì ó ní gbogbo wọn lò pátá wọ́n fi ṣàdà láṣẹ bó sùn ẹlẹ́dẹ̀ àríkà bí ẹlẹ́dẹ̀ bá wọn wá omi kankan bóyá ní Mẹ́kà ni àbí ní Mẹ́dínà so déyẹn ti rí nìyẹn o so ṣùgbọ́n ṣe hàn pé oríṣiríṣi nǹkan làwọn àfáà máa sọ mo ti gbọ́ tẹ̀sí pàápàá náà àwẹ̀ tí wọ́n ń ṣe tàùsírì tẹ̀sí àwọn èèmọ̀ ìtàn àwọn àjá ìbù àlọ̀gọ́rọ̀ ì àwọn èèmọ̀ àtàwọn mẹ́rin ọ̀rọ̀ ẹlòmíì sáfẹ́ àsọdùn àwọn ìwé wọ́n ń bẹ tó dàbí ìwé dí ó fagunwà ògbójú ọdẹ nínú gbóòrùn mọ́lẹ̀ ìrìnkìrìndò nínú igbó elégbèje igbó olódùmarè àdìtú olódùmarè ìrèké oníbùdó àti ìwé kan tí ọkùnrin kan báyìí kí ló kọ rẹ̀ jẹ́ tó tún kọ ibú olókun àwọn ìwé wọ̀nyí irú rẹ̀ náà ń bẹ lédè lárúbáwá irú alfu leila wa leila a thousand and one night wọ́n ti translate it in english one thousand and one night ẹgbẹ̀rún lé kan ọjọ́ ìtàn ẹgbẹ̀rún kan ó lé ẹyọ kan ni wọ́n sọ nù tí àyè ìtàn mélòó mo pé ẹgbẹ̀rún ó lé ẹyọ kan ni wọ́n sọ nù tí àyè wọ́n pè ní alfu leila wa leila ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn táwọn bá máa ń sọ ohun gbẹ wọ́n ti ń mú bẹ́ẹ̀ sì ni ìwé ìdábí ìwé ògbójú ọdẹ́nu gbórún mọ́lẹ̀ wọ́n fi kọ́ ọ̀yàn lédè lárúbáwá ní gẹ́gẹ́ ṣé gbogbo sàn tí bí o bá gun àǹsọ́ náà lójú ọdẹ sódodo ni tàbí ìtàn ìjàpá tí ló kọ ọkọ yan níbo afọgbọ́n gbara rẹ̀ ilẹ̀ ìjọ gbúgbúrú ìjàpá gbéra láàárọ̀ kùtùkùtù ó gba ilé àna rẹ̀ lọ ó débẹ̀ wọ́n ti àsáró nígbà tí wọ́n ti àsáró ní kí ahun kó dúró kó jẹun ahun ní rárá òun lọ jẹ́ kí àna ó mẹ́bùn fún jàpá jàpá bọ́ sí bí àsáró sí fìlà rẹ̀ ó lu àsáró sí ó dé àwọn dé mọ́rí ó wá ń parí wọn lóúnjẹ lójú àmì ṣe àpò ni wọ́n padà sọ pé mórí jàpá pa ṣé òdodo ni ṣùgbọ́n tẹ́ ẹ̀mọ́ irú àwọn ìwé ìtọ́bá ń pọ̀ ní èdè lábáwá náà so àwọn àfọ́ọ̀fẹ́ máa ti wá kà wọ́n á máa sọ nígbà òsìrí àwọn iná láàájúwẹ̀ ẹ̀ẹ́ torí pé tó wọ́n fi lárúbáwá kọ́ yẹn wọ́n ti rò bọ́rọ̀ ọlọ́run ni àbọ́rọ̀ ànábì ń jọun sọ̀háàbì àwọn ilé jẹ́ àwọn nǹkan kan wà tá a tún pè ní ìsọ̀lẹ̀yà ìyàwọn ìtàn táwọn yẹ̀wù bí sọ tánàbí ò sọ pó rí bẹ́ẹ̀ ọlọ́run sànà wa sòwú àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ gbọ́ yé ẹlòmẹ́rì tẹ̀síìrì nǹkan kan ló fà ó bínú wọnú omi lọ́nà ààrẹ àrígbé ilẹ̀ ló ń gbé tẹ́lẹ̀ ó bínú tó wọnú omi tó lọ ń gbé bẹ̀rẹ̀ kí ló fà ẹ gbọ́ níta òsìlì tí ń bọ̀ àwọn èèyàn ó tún pé bíbà lórí àwọn ọ̀dọ́mọ̀ ọ̀bọ̀ àwọn dènìyàn lónìí dènìyàn àwọn dènìyàn lónìí dènìyàn àwọn ọ̀sán ọ̀bọ pé òun náà fẹ́ dènìyàn ló fi pá lórí tó páǹdì ọwọ́ bíi tí àdí kan lára rẹ̀ gbogbo àwọn ọ̀sán wọn yẹn kò sínú ẹ̀ ọ̀nà kí iṣẹ́ ọ̀rẹ́ ẹ̀sìn àlọ́ ni àlọ́ àpamọ̀ àpamọ̀ àti ìtàn ìtàn ó ìtàn ẹ̀ẹ̀ka ìtàn ìtàn forí tì ní tàbí onírun kan yẹ́ ó kẹrẹ tí ń gbénu bí gegele òkúta àtorí ìrísí títí o bá mú àmúwá tí ẹ bá mọ̀ ká àwọn ọ̀rọ̀ yẹn èèyàn rò kó dodo ni ẹ̀hán bẹ́ẹ̀ sì ní orí ẹ̀ pé ewì Adébáyọ̀ Fálétí nù hmm? tálágbára ilé ó gbógbùrù alágbára oko ó wá ló fẹ́ lọ bá oògùn ẹṣin inú wá bí pé ẹṣin yóò rìn dáadáa ó wá rí ẹṣin kọrùn ó wá ń sáré lọ ń sa ìrí lọ pàṣàpàràpàrà làtọ́dọ́dọ̀ tó dóko alágbára oko yẹn ó wà lójú oorun ìyàwó èèmọ̀ ojúgun nìyàn tí ń tó kùrọ̀ tó ń da òkúta àbò pòó ló fi ń pa ìkùrọ̀ sílẹ̀ ojúgun ló fi ṣọlọ lálò mèrè alágbára kó ló ń sùn ó wá ní kí wọ́n jọ kí wọ́n jẹ́ káwọn jọ jí ó wá fún alágbára lé lódó ìyàwó náà mú odó wọn wá làmọ́ pòó pé wọ́n fẹ́ jí wọ́n ní ìgbà tí ìyẹn jí báyìí oúnjẹ tó wà wájú ilé tó fà sí báyìí ló fi retí alágbára

وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته.